ojú kòkòrò ti rán Sulaimon lẹ́wọ̀n o rédíò ló lọ jí gbé títí di àkókò tá à ń kọ̀ròyìn yìí lọ́wọ́ géńdékùnrin kan báyìí ọ̀gbẹ́ni Sulaimon Abubakar ẹni ọdún méjìdínlọ́gbọ̀n tí wọ́n jù sọ́gbà ẹ̀wọ̀n sì ń ya àwọn èèyàn lẹ́nu bẹ́ẹ̀ kò sóhun méjì tó jẹ́ kọ́rọ̀ Sulaimon máa jọ̀yàn lójú ju pé ohun tí ò tó nǹkan ló sọ ọ́ dèrò ẹ̀wọ̀n rédíò ni wọ́n ló lọ jí gbé lágbègbè dáwákí nílùú àbújá òun náà ló sì sọ ọ́ dèrò ọgbà ẹ̀wọ̀n báyìí adájọ́ ilé ẹjọ́ onídàájọ́ saminu sulaimon ní bí ọ̀daràn yìí kò bá fẹ́ lọ fẹ̀wọ̀n jura kó san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n thirty thousand naira kíákíá bíi bẹ́ẹ̀ kọ́ káwọn ọlọ́pàá lọ jù ú sọ́gbà ẹ̀wọ̀n nílùú àbújá ni lọ́jọ́ karùn-ún oṣù kejì ọdún yìí ni ọ̀gbẹ́ni sulaimon abubakar lọ sílé ọ̀gbẹ́ni abdulrahman mimu tó wà lágbègbè dáwákí nílùú àbújá tó sì jí rédíò alágbèrín kan báyìí tí wọ́n ń pè ní mp3 èyí tí wọ́n sọ pé owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún márùn-ún náírà péré kó tóó di pé ọwọ́ padà tẹ̀ ohun tí agbófinró tó ṣojú ìjọba ní kóòtù ọ̀gbẹ́ni ọláònípẹ̀kun babájídé sọ ló túbọ̀ kó bá ọ̀gbẹ́ni sulaimon agbáka sí i ọlọ́pàá náà ṣàkíyèsí pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí yóò jalè tí ọwọ́ sì ń tẹ̀ àti pé ó tún lẹ́jọ́ ní kóòtù náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́pàá náà sọ ló mú kí sulaimon rawọ́ ẹ̀bẹ̀ sádájọ́ pé kí wọ́n jọ̀wọ́ síjú àánú wò ó ní kó ro ti àkókò oṣù ààwẹ̀ ramadan tó wà níta yìí mọ́ òun lára ọlọ́pàá náà sọ pé ẹ̀ṣẹ̀ tí Sulaiman ṣẹ̀ kì í ṣe ohun tó dáa rárá àti pé ìjìyà ńlá gbáà ló wà fẹ́ni yòówù tó bá ṣerú ẹ̀ láwùjọ ọ̀rọ̀ tí ọlọ́pàá yìí sọ ló mú kí adájọ́ náà pàṣẹ pé kí Sulaiman lọ ṣẹ̀wọ̀n oṣù mọ́kànlélógún pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n tàbí kó sanwó ìtanràn tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.